àtúnkín bá a ṣe ń jọ ń báwẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pé kọ́lọ̀ ń jọ kó jẹ́ àjọ rí ìgbẹ̀yìn oṣù ìláyọ̀ àtàlàáfíà o kọ́mọ̀jì àparí àwẹ̀ síbi ìbínú ọlọ́run kọ́tàkùn kó jẹ́ àparí ẹ̀ síbi ìyọnú ẹ̀ kọ́mọ̀sì sí ní àgbàmẹ́ nìkọ̀ọ̀kan wa ìtẹ̀síwájú lórí ti ìrìn àjò ojú oorun náà tí a bá rántí ní salasatun àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ màláíkà ó ń sì ní à ń pè ní àrúyà sọ́díkọ̀ àlá tó jẹ́ àlá òdodo ó sì máa ń jẹ́ ìfúnni ròdùnú látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ó ní hadithu shaitan ọ̀rọ̀ èṣù tó wípé ńlá ń pè ní àrúyà albatila àlá àlá abú wàyíyà min shaitan ó sì jẹ́ ìkanu tẹ́sù fi máa báyàn nú jẹ́ ẹlẹ́ẹ̀kẹta hadithu nafs òun ni ọ̀rọ̀ tí èèyàn bẹ́ ní ẹ̀sọ̀ tí èèyàn kó lé yàjú bó ti yẹ lọ sáájú kó torí pé ó sùn òun náà ni máa yóò hadithu ìsánu bí i nafsahu fil yaqdha fayarahu fi manamihi wala ta'wila lahu bóyá pé àti ìfẹ́ sọ ìdájọ́ lórí ẹ̀ tó rà ń bọ̀ wájú òun náà ni tí èèyàn kó lé kàn tí ń bẹ́ ní ẹ̀sọ̀ sáájú kó tó sùn tọ́wárì nǹkan ẹ̀ ní ojú ràn tá a bá wá wo ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run subhanahu wa ta'ala torí pé a ń sọ̀rọ̀ nípa ẹ̀rí afẹ́ fi èyí ìsúnmọ́ wa pẹ̀lú àwọn ẹ̀rí kan tá a ti nú alukur'an Allah subhanahu wa ta'ala ó ti kó kíní yìí jọ sínú àyà kan nínú alukur'an lọ́nà wo ọlọ́run bá ń sọ fún anabi wa wípé èèmọ́ ti ṣẹlẹ̀ rí pẹ̀lú yusufu àti ọtí ni ọlọ́run bá ṣe ti fún ọlọ́run fẹ́ sọ lẹ́sàrí ọmọ mi kọ́dà wa yu'allimuka min ta'wilil ahadith ọlọ́run ọba fẹ́ fi béèyàn ṣe máa túmọ̀ àwọn àwọn ọ̀rọ̀ ojú oorun alọ́sọ̀tọ́lọ̀ wa sọ wípé wa yu'allimuka min ta'wilil hadith kò pè lọ́rọ̀ ẹyọ kan ọwọ́ agbèwá ní plural ah, kí ló fà á tó fi gbégbó lóhun ahadith wà ní plural tí ó fi gbé wá ní alhadith afáwàbẹ̀ ìdọ́wí ní ẹjẹ́ ìdásọ́rọ̀ yìí wọ́n ní gbọ́nà sọ wípé minta wílà hadith ìtumọ̀ rẹ̀ pé yóò alimuka minta abiri ru'a Allah subhanahu wa ta'ala yóò ma fi mọ̀ ọ́ bá a ṣe ma túmọ̀ àlà lè anna hadith alimaliki in kana ti sọ díkọtan nítorí pé àlàǹgbà mi a máa jẹ́ ọ̀rọ̀ màlẹ̀kátọ̀lọ́m ti ti àlà ká a máa jẹ́ ọ̀rọ̀ tí èyàn bẹ́mi rẹ̀ sọ tàbí ọ̀rọ̀ ti ṣẹ̀ìtọ́n Allah subhanahu wa ta'ala wá kó gbú ẹ̀ papọ̀ láti lè bá àjàmọ́ wípé ìran kankan náà kọ́ ni àlá in tọ́rọ àlá fi gbẹlẹgẹ́ náà nìyẹn o ètè èsù ń bẹ́ńbẹ̀ ìfún yóò látọ̀dọ̀ ọlọ́wọ́ bá sì ń bẹ́ńbẹ̀ ló fi jẹ́ wípé bóòlà ṣe é yanjú ẹ̀ a sì ń bọ̀ wàrú ìyá haqqin aláòdodo ń bẹ wàrú ìyá yuhaddisu rọ́jùlù biha nafsa àti intọ́mẹnìyàn bẹ́ẹ̀ ni ẹ̀sọ̀ tọ́lọ̀ wá fi hàn lójú rẹ̀ wàrú ìyá tahzinu min shaitan àti àwọn alákànbẹ tọ́jọ́ wípé àwọn àlẹ́ eléyìí kò ní ìkẹ́kẹ́ ṣe ju ìbanínújẹ́ látọ̀dọ̀ èṣù lọ ìbanilátọ̀dọ̀ òun ni ìpín kẹta nínú ìran àlá bóòlá ṣe wàá mọ́mọ́ pé àlá èyí tí mo láì ẹ eh, ibi tó fọ́ọ̀lù sí rè pẹ̀lú ògbọ́n náà gbogbo ibi tí a ti fẹ́ yẹn nàná àlámẹ́rì ọ̀rọ̀ ònìyẹn fódì èyí yóò wà wú mi taratara lọ síbi ìntànpé ní yóò wà wú mi taratara lọ síbi àkíkọ́tù rúkúyà fódì èyí nígbàtà lè ṣàlàyé pé mẹ́ta ni àlàpín sí ìtàn ọ̀dà ká tètè kan àlàyé wo àlàyé yẹn pàtàkì pọ̀ bó jẹ́ pé a tó gbé in tó ní bá ṣe pẹ̀lú mẹ́jẹ̀mú ti ń bẹ lọ́rùn àti àfẹ́ sọ̀rọ̀ ìwá alìmọ̀ abiru ẹn tó lè ṣàyà pò ń fẹ́ tú àlà ta ló ń tàn bó ní ó sì jẹ́ kí ni àwọn ẹwà tó gbọ́dọ̀ wà lára irú ẹni bẹ́ẹ̀ àkọ́kọ́ ná ẹni tí ó bá tú àlà à ń bọ̀ lórí àwọn mẹ́jẹ̀mú tó ń gangan ṣùgbọ́n gangan fúnra wọn láyé tá a jọ ń gbé yìí àwọn tí ń dá sí tútú àlà márùn ní a pín sí ìpín àkọ́kọ́ tàbí ká gbọ́bà yìí pé yankosimu abiruna yankosimu alimu abiruna ilá àkọmùsátí akọsàmì márùn ní àwọn tí a máa pàwọn òtù àlà ní a pín sí ta ní bẹ́ndéédé nù wọn àfẹ́mà al'awwal kismun àwọn èèyàn kan bẹ̀ fẹ́ tú àlà ìrìtàmàdà fi tàbírí àlà annazati alintiqo'iyya ẹlòmíì tó bá fẹ́ tú àlá in tí ó gbàrálé ń bi àláhùn ó náà ni àwọn nǹkan kan tó ń jẹ́ bí ìtọ́ka tó jáde wá níbi àláhùn lásán tá a bá sì wòrú ọgbọ́n yìí fi ìtìdáhùn àlàhálì rọ́ ìgbógun ti ẹni tí ọlálà ó ti wà náà sí yẹn anna ru'ya nítorí wípé àlàtà ń wòyí wáàkì un mutakamilun tẹ̀dúrù àtẹ́jísí à tí àlá tọ́bá ara wá bó ṣe wáyìí yóò wà tí ó pé nígbà míì tọ́lá bá wá tọ́bá ti yẹ pé pẹ́rẹ́ tútù rẹ̀ kò fún yàn wà láti àmọ́bí gbogbo àwọn èèyàn náà o tọ́bá wá jẹ́ pé àlá wá báyẹn tó sì pè pérépéré kéèyàn máa wá já pẹ̀lú ìmọ̀ fi pọ́ìntì tú àlá pẹ̀lú ibi tí àwọn nǹkan kọ̀ọ̀kan ra darí doríkọ ń bẹ̀ ó sábà jẹ́ nǹkan tí ó kù díẹ̀ káàtó àmúwá pẹ̀lú àlàyé níwájú ojú kanu àwọn eléyìí pọ́ìntì nú àlà nìkan ni a máa dìmọ̀ tí èèyàn bá sì ṣe bá nígbà míì tàbí ibi tí alákànfì sí díẹ̀díẹ̀ ojú kanu àsáání àwọn ọ̀ràn kejì kismun ìrìtàmọ̀dà fi tàbí rí alànẹ́zẹ̀ àti àtàwàfùkìyà àwọn eléyìí ibi tí à ń mọ́ gbára lè jẹ́wọ́ fẹ́ tú àlà ó ní abala kí ni aláyìí fi jọra wọn o abala kí ibi ìgbà tí à ń fi nǹkan wé nǹkan ibi kí ni ti jọra ṣùgbọ́n gbà tí ọba wa máa mú nǹkan yìí níbo ni ó ti máa mú lìkútùbì tàbírì sábíkọ̀ níbi tí àtàwọn àfáà kan kọ̀ rí wípé à téèyàn bá lálàá rẹ̀ já tó bá jẹ́ pé ìlú wọn ìlú tí omi ọ̀pọ̀ ń bẹ ni a jẹ́ wípé ọ̀rọ̀ ni ó jẹ́ fún tó bá sì lálà rí ẹja nílùú tómi ti pọ̀ òsì ni ọjẹ́ fún kí à ń túnmọ̀ eléyìí ẹni wọ́n pẹ́ bẹ́ẹ̀ tí wọ́n náà nù wípé torí pé tíyàn bá wà ní ìlú tí ò sómi tó wá rí ẹja àà èèmọ̀ ni nítorí pé téèyàn ọ̀fọkàn tẹ́lẹ̀ ilé èèyàn rí yóò rò rí òjijì tíyàn bá sì wà nílùú tẹ́ja bẹ́ẹ̀ tó tó rẹja kí ni àǹfààní bẹ́ẹ̀ a àwọn ìpín kẹta ilà àwọn tọ́jọ́ wípé ibùdó àwọn pín sí ìtàmàdà fi tàbírí yìí alànẹ́fẹ́ àti ilẹ̀hàmíyà fakọt àwọn ilé yìí tí wọ́n bá fẹ́ tú àlà wọ́n sáfi orí wọn sílẹ̀ pé ìbòrò lọ́n darí ọkàn àwọn lọ́nà o wọ́n sáfẹ́ fi tipátipá ara máa ronú pé kí mo bá ṣe mọ̀rọ̀ báyìí tẹ́dọ́dọ̀ àwọn sọ̀hábà ọ̀tàkò ìṣesí tí wọ́n ṣe kí ni o tí a máa ń ṣe nítorí wípé kò sí ẹ̀rí kan báyìí tọ́ wá lórí kéèyàn ọmọ wò pé bọ́lọ̀ ti tọ́ mi sọ́nà rè bí mo ti gbọ́dọ̀ tó àlàyé ìsìn náà ní ń fún ní máàkì ó di ìpín kẹta ìpín ẹlẹ́ẹ̀kẹrin ó ní kismun ìtàmùdà fi tàbí rí àti nàfíyà àwọn eléyìí wọ́n mú ojú ẹyọ oró kan ojú wo ni ojú náà ó ní ojú ẹ̀mí psychology kéèyàn owó kéèyàn owó sàkún lọ eléyìí sì ní bẹ́lọ́dọ̀ àwọn oní psychology àti àwọn philosophers tí wọ́n bá fẹ́ tú àlà ní tiẹ̀ àti àwọn tí wọ́n jà fún wọn jẹ́ ṣùgbọ́n àwọn èèyàn báyìí kí ni tí wọ́n ṣe ahmadu lè jàrẹ̀wá níbàlẹ̀ òkúrọ́ àwọn gun míì tààlàyé lọ forí sọ tó wá nù nẹ́bì gẹ́gẹ́ bí àwọn àlà tó jọ àlóòótọ́ tàbí ìlàlà ojú oorun tọ́jẹ́ ti èsù dé àwọn ò ní lè lọ́ọ́bẹ̀un nítorí gbogbo tí ń mọ ọ̀rọ̀ wọn lé lórí kò sí ẹ̀sìn inú ẹ̀ kí ọ̀kan fi inú wo sàkún pé ah kí làbà tú nígbàtí èèyàn lálà wípé ẹ̀fọn ò ní bàálù òun tó gbóhùn tráfù kúrò nílùú òun ntí ọ̀fẹ́ ìjẹ́nà ni wípé wàá máa jákulẹ̀ tó bá ti fẹ́ tráfù So on process fisa lọ níbẹ̀ ni ah. Ah, wà máa jákulẹ̀ wọ́n sá fi ẹ̀mí ro nǹkan lọ lápẹẹrẹ tírú ẹni báyìí bá gbé ọ̀rọ̀ wà bá wọn wípé ah, òun mọ̀ nílàlà wípé òun súnmọ́ obìnrin lójú rẹ̀ pípọ̀ wọ́n kẹ́lẹ̀ bẹ̀rẹ̀ wẹ́ pé so ti mari ó ní òun ti mari ẹ̀ẹ́ ọ̀rẹ́ ló ti mari wípé obìnrin wo lọ fẹ́ obìnrin báyìí ni òun fẹ́ wẹ́ẹ́ Mm, ó láti jẹ́ wípé in tó jẹ́ kọ́ ọmọ lálàbá yẹn o máa ṣe wà látò lójú mama kí ọjọ́ irú àwọn nǹkan báyìí ó ti ń kọlura wọn lọ́tùlọ́sì in tí sì ń fa ààyẹ tí ń bẹ́ẹ̀ bí ìtumọ̀ tọ̀dọ̀ tiẹ̀ náà ní àwọn ìpín kẹrin òun náà ni ìmọ̀ fi ẹ̀mí báyàn tó àlà wípé psychological jẹun òun náà ń ronú ọkọ̀ ní ìmọ̀ kankan irú àwọn báyìí gbogbo àtọ́bájá pé ọ̀dọ̀ èsì ti wá wọn ò lè tu torí wípé ìgbàgbọ́ wọn sọ́lọ̀ ń kéré wọn ò sì ní ìgbàgbọ́ síbu àwọn nǹkan tí ànábì náà tó sàlàyé fún bákan náà ìran karùn-ún pismon èyí táwọn dàfi tàbí àlà nẹ́sẹ̀ àti tàkàmùlíyà àwọn ilé gbogbo ń tàà ti kàlẹ́ ń pátá làwọn owó gbogbo bí tí àlàbá ń dá lọ wọ́n wò wọ́n mọ bóòlẹ̀ ń tọ́lá làgán ṣe rí kí ni àwọn tí ń rò bọ́ tẹ̀lẹ̀ bóò ní súnmọ́ lọ́wọ́ bá rẹ̀ kí ni nǹkan tí ó ń dùn lẹ́nu jọmẹ́ta yìí kí ni nǹkan tí ń bànújẹ́ lẹ́nu jọmẹ́ta yìí àwọn ọmọ bèrè àwọn bèrè wọn bèrè bèrè fàhádà kìsìmù wà sọ̀hí àwọn eléyìí àwọn ènìyàn wà lójú ọ̀nà alẹ́dẹ̀ àléyìí dẹ̀lílù àṣẹrí ní ìtọ́jẹ́ wípé ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run fún ànábì ọ wà lórí rẹ̀ kọ́dà wà mú wáfàkọ́tù ọ̀làmáyì sáràfì wàlúkọ́láfì ó sì tún jẹ́ nǹkan tó jẹ́ wípé òun náà ló ṣe déédéé in tí àwọn àfáà tí wọ́n ti bá ṣáájú wá wà lórí ẹ̀ àtàwọn àfáà sìn tí wọ́n àwọn àfáà tí ń tọ́kẹ́ ni sọ́dọ̀ ọlọ́run ọba àwa ń فدار العلم اقمسنا إلى القرآن ترشدنا ṣebí gbogbo òbí ló ń bẹ láwọn kí gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi di olóríire ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí í ṣe alukur'an ìdí pàtàkì rẹ̀ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfiz al-qur'an wa dirasat al-islamiyya institute of quranic memorization and islamic studies itmis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa kọ̀dí fadilatu sheikh sulaiman muhammadu awal amubiyaya àwọn ìpele tá a píya mọ́ kalẹ̀ quran memorization hiha al-quran arabic studies kíkọ́ nípa èdè lọ́rọ́báwá tó yè kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and bobbing is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tahfiz quran ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yín dolóríire. ìbéèrè ọ̀wà wa láti lè bá kí àwọn nǹkan tí a ti sọ síwájú yìí ma huwa dọ́bítù àṣẹ́rí fi ta'wil kí gangan ni òǹdè tó jẹ́ tẹlẹ́sìn tí yóò fi ní sẹ́sìn tá a bá fẹ́ tú máa àlá kámọ̀ sọ fún wípé àlá tó àlá òdodo méjì ló náà pín sí ìpín àkọ́kọ́ òun làtọ́jọ́ pé zọ́ọ̀hìrún aláì ọ̀hàn de débi pé la yahtaju ila ta'wilin kò nídìí tútú irú àlàbáyìí fàyàkọ̀ òkà màrú à bí ẹ ṣe rí gẹ́lẹ́ olóhùn ó ṣe wá irú àwọn aláwọ̀ wá ni kàrú ìyàlà àmbìyà gẹ́bí aláwọ̀ ànábì ọlọ́run wọ́n sì dìkín àti àwọn tó wípé ọ̀rọ̀ ọlọ́run ti di òdodo pátápátá lọ́dọ̀ wọn bí ń dùn ó dé sáré ọkàn wọn pé ọlọ́run ọba ní í ṣe bẹ́ẹ̀ bó tún ń dùn ó dé sáré ọkàn wọn tán pé ọlọ́run ọba ní í ṣe bẹ́ẹ̀ àwọn eléyìí ti tánú ọlọ́run wà ṣúradà àti àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́rìí dáadáa ọlọ́run lórílẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ wà sọ́ọ̀lì ṣìn àtàwọn ẹni ọlọ́run gbogbo àwọn ìròyìn òun náà nìròyìn tá a máa balẹ̀ ẹni rẹ̀ irú àwọn àpẹẹrẹ wo fún un gẹ́gẹ́ bí rúùyà nàbí yìí láì Ibrahim gẹ́gẹ́ bí alánàbí Ibrahim alayhi salatu wassalam pé ọlọ́run ní kó wọn pa ọmọ àwọn Ismail ìyẹn jẹ́ dọ́bítú àkọ́kọ́ ó ní àlá òdodo nígbà ọ̀jára òdodo tán ó tún wá fojú wọn kò ní ìdí títú ìkejì àlá òdodo ni ṣùgbọ́n yàtájú ìlà tàwílìn ó ní ìdí wàtà àbírin ó ní ìdí àlàyé torí kíni lè anna amsalun nítorí pé àwọn òwe ni ọ wà yabdribu alimalik mọ̀lẹ́kà tọ́lọ́ sì fi ti àlá òní ọ̀pá òwe yẹn fún ẹni tó sùn lójú ran tí òwe ọmọ wa di àlá fún ẹni tó sùn torí kíni liyestedila rọ ibi máa dọ̀rọ̀ balawu min masalin kó lè jẹ́ wípé ẹni tó rí nǹkan lójú rẹ̀ yìí àwọn tó wá bí àpẹẹrẹ àpẹẹrẹ àpẹẹrẹ tí wọ́n fi pòwe fún yìí ó náà ni ó di ọ̀rọ̀ ọlọ́run tàbẹ́ni tí ó bàbá tí wọ́n là nígbà tó pàtàkì eléyìí lọ́wọ́ pọ̀tì sábà máa ṣẹlẹ̀ sáà lẹ́yìn lórí rẹ̀ ẹjá lọ sínú sọ́yìn Imam Muslim ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ njọ́ kan ó ní ra'aytu dhata laylatin lóru kan mo mọ̀ lálà kan tí mà yàrá náà ìm gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ń bá sùn tó bá fẹ́ jẹ́ ọlọ́là yọ́ lálà kí mo wá ń lóru náà mo ní ka anna fi dari Uqba ibn Rafi bí ẹn pé ẹ̀yin èmi àtẹ̀yìn sọ abẹ́ mi a wà ní ilé Uqba ọmọ Rafi fa utina bi rutabin ibn Tab kọ̀pẹ́ kò jìnà ní ẹbá wá gbé támù tútù fún wa ní inú támùrù ọmọ tọ́ọ̀bà ṣùgbọ́n bí mo ṣe jí lójú ẹsẹ̀ fa àwàlìkì mo wá túmọ̀ àláhùn mo ní kí ní ìtumọ̀ tí ó jẹ́ ni pé àrífà àtùlànà sí dúníà ọlọ́run ọbọ̀ ògbé aga mẹ́sìn láyé ń bíbàì kọ́dà wà lè áàkìbẹ́tù àwọn látún ni oore ìgbẹ̀yìn wà á nà dínà náà kọ̀dìtọ́ọ̀bà báyìí sí rèé ẹ̀sìn wa kò ní èrú kankanú ẹ̀sìn ọlọ́run ti fọ̀ọ́mọ́ fúnra rẹ̀ àwọn àfáà ní tá a bá wo táwọn ibi sọ̀kalẹ̀ bó o láàṣẹ mu wọ́n ní fáà kọ́dà rífà mẹ́rọ́fì ẹni tí anẹ́bùsà sọ wípé ọjẹ́ bàbá fẹ́ táwọn wà nílé rẹ̀ rọ́fì ò ukuba lọ́mọ ilé ukuba ọmọ rọ́fì anẹ́bì mú gíga rífà yẹn ó mú láti bi rọ́fì tójú ọkọ̀ bàbá ẹni táwọn parapọ̀ nílé rẹ̀ tán àti ń jẹ nǹkan tútù wà mí ní ukuba níbi ọkọ̀ ọmọ ọmọ akíbà ó ní lánàá rífà àti dúnìyà àti bí ẹni gíga láyé kọ́dà wà lẹ̀ akíbà fìlẹ̀ akírọ̀ pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú tọ́lọ́run fi hàn mí àwa láṣùn ni oore ìgbẹ̀yìn níbi ló ti wá mú pé ẹ̀sìn wa ti mọ́ wà mí rútọ́ bí ibìnrin tọ́ọ́bà láti bí nǹkan èso tútù ti hàn gbé wá láti ọ̀dọ̀ ọmọ tọ́ọ́bà yìí ó mú píìbù ẹ̀sìn tó jẹ́ wípé bí èèyàn bá ń fẹnu àtẹ́ kan fúnra ọlọ́run ni ọmọ bó ń tàn jà ànábì èsè tọ́rìtì ẹ̀sìn èsè tọ́rìtì ẹ̀sìn àlàáfíà ni gbogbo tí wọ́n sì ń parọ́ mẹ́sìn jòjúmọ́ lọ́lọ́run ń tú wọn láṣìírí tí sì ń jẹ́ ká yí ọmọ mọ̀ wípé nǹkan mí ilẹ̀ fẹ́ sọ ìsìláàmù kọ́ leléyìí o tá a bá gbogbo eléyìí lọ pátápátá fa ayu ta'wilin li ru'ya bi ghairi hadha ad-dabit fa huwa mardudun bi hadha an-nas ẹni àlà tó bá wá báyìí kéèyàn bá gba ọ̀nà míì tu pẹ̀lú pé ànẹ́bì ti tú in tó rí báyìí báyìí agbọ́dọ̀ dápadà clearly aláòdodo méjì ló pín sí èyí tó nídìí tútú àti èyí tí ò nídìí tútú èyí tí ò nídìí tútú yìí ọlọ́run ọba ní máa fi hàn yàn fún rẹ̀ èyí tó máa nídìí tútú màlẹ́kà náà ni yọ́ wà á pa lówe fún ní nǹkan bá ti mú ẹ̀rí wá nínú hadith anúṣà sálám inshallah ramọ́ tó bá tún di ọ̀la a máa tẹ̀síwájú pẹ̀lú والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tọ́ kí ọlọ́run bá ní san àwọn afáwa ní ẹ̀san olóore níbi tí wọ́n bá ní bá dé yìí insha Allah ta'ala wọ́n máa bá ní tẹ̀síwájú lọ ní ọ̀la padà níbi tí wọ́n bá dé yìí nílé agbóhùnsáfẹ́fẹ́ ń bí báyìí